oníkálukú wa òun náà ni àrí ọ̀rọ̀ kan àrí ọ̀rọ̀ kan tàbí kejì kọ́ níbẹ̀ lónìí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn ọba wa ẹ jẹ́ kí n ṣe gbogbo àwọn ará ìlú ìsọlọ̀ ẹ jẹ́ kí n ṣe wọ́n ní pẹ̀lẹ́ wípé wọ́n kú ara fẹ́ra kù ṣé ẹ ti gbọ́ wípé a ti pàdánù ọ̀sọ́lọ̀ tìlú ìsọ̀lọ̀ bẹ́ẹ̀ ni bàbá kírun yìí dìtàn lẹ́yìn ààwẹ̀ ọgbọ̀n ọjọ́ wọ́n kírun yìí dìtàn wọ́n sì délé kí wọ́n jẹun òun náà ni ikú yọwọ́ wọn láwo ó sọ pé èyí tí wọ́n jẹ nínú oúnjẹ ayé ó ti tó ẹ bá rí píkṣọ sọlọ ẹ bá mi fi síta gbogbo ayé rí àwòrán kábíyèsí ọ̀sọ́lọ̀ tìlú ìsọ̀lọ̀ lónìí lórí ọ̀rọ̀ àwọn ọba wa pàápàá jùlọ ohun tó ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ ẹ rí i pé mò ń fún wa ní àwọn update lórí tó ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ ṣùgbọ́n hmm, ọ̀rọ̀ náà ń rí bákan bákan àwọn tí ò ṣẹlẹ̀ rí tí àjọba àjọba nílùú Ọ̀yọ́ òun ló ti ń fẹ́ ṣẹlẹ̀ báyìí tí mò ń rí nítorí pé mo ti ń sọ tipẹ́ kábíyèsí ọ̀sọ́lọ̀ tìlú ìsọ̀lọ̀ àwọn ni ẹ wo àwòrán wọn yìí mo ti sọ tipẹ́ lórí ọ̀rọ̀ wípé àfi kí àfi kí àwọn àfọ̀bàjẹ́ kí wọ́n fìmọ̀ ṣọ̀kan kí wọ́n fohùn ṣọ̀kan kí wọ́n má yọ ẹnìkan nípọ̀sí kí wọ́n má yọ ẹnìkan kúrò láàrin wọn kí gbogbo wọn jọ ṣe papọ̀ kí wọ́n jọ pawọ́pọ̀ jọ ṣe àjọṣepọ̀ lórí ọ̀rọ̀ ẹni tí ọba kàn ní ìlú Ìbàdàn a dúpẹ́ pé àárín wọn ti ń kò ìyẹn àwọn fọbajẹ ṣùgbọ́n nǹkan kan tó wá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ èyí tó tún jẹ́ pé hmm, ẹni tí wọ́n fẹ́ fi jọba tó bá kàn gan ẹni tó fẹ́ jẹ́ ẹni tí Olúbàdàn kàn àwọn gangan fúnra wọn bàbá ń ṣe òjòjò ara bàbá ò le Yorùbá máa sọ pé òjòjò ń ṣògùn ara ògùn ò le. the Ọ̀tún Balogun of Ibadan land High Chief Rashidi Ladoja has reacted to the statement of the Ọ̀tún Balogun Olubadan the Ọ̀tún Balogun of Ibadan land High Chief Rashidi Ladoja has reacted to the statement of the Ọ̀tún Balogun Olubadan of Ibadan land ọba Abímbọ́lá Ajíbọ́lá Ọ̀tún Olúbàdàn mistake wà nù write up yẹn Ọ̀tún Olúbàdàn of Ibadan land High Chief Rashidi Ladoja has reacted to the statement of the Ọ̀tún Balógun of Ibadan land ọba Abímbọ́lá Ajíbọ́lá on the health status of the Olúbàdàn designate ọba Owólabí Ọlákùlẹ́yìn Speaking on Wednesday, Ladoja submitted that Ajibola only made a personal opinion. Oba Ajibola had said the Olubadan designate, Oba Owolabi Olakuleyin, is sick and not physically fit to ascend the throne. Ajibola stated this on Tuesday while addressing newsmen at this at his Sanyo private residence in Ibadan, the Oyo state capital. He added that Olubadan designate should be allowed to rest and recover rather than rush him to the throne. But Ladoja in response on Wednesday, while speaking with newsmen at his Bodija residence, Yeniano, in Ibadan, chided Ajibola for speaking like a youth Olakunleyin is not 20 years old man. He is not 30, 40, neither is 50, but 80 years. So we can expect him to act, we can't expect him to act like a youth He stated. Ohun tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní ọ̀tún Olúbàdàn tí ń ṣe olóyè tó ga jùlọ Rashidi Adéwọ̀lú Ládọjà wọ́n ló ti fohùn sóde lórí ọ̀rọ̀ tí Ọ̀tún Balógun Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tí wọ́n sọ ìyẹn ni pé ọba Abímbọ́lá Ajíbọ́lá lórí ètò ìlera ẹni tí Olúbàdàn kàn ọba owólabí ọlákùlẹ̀yìn wọ́n ní ní àná òde yìí ní ọjọ́ wednesday ládọjà sọ pé ọ̀rọ̀ tí ọ̀tún balógun sọ yẹn wọ́n ní tàkù ara wọn ni kí lọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní ọba jíbọ́lá ọba ẹ má jẹ́ ká gbàgbé pé gbogbo àwọn olóyè yẹn ni wọ́n ti fún ládé ní wọ́n pè ní ọba àmọ́ o ọba wọn àgbègbè wọn ló mọ kò dé gbogbo ìlú ìbàdàn oyè wọn gbogbo ìlú ìbàdàn ni àmọ́ ọba tí wọ́n jẹ lágbègbè wọn ni náà ṣe ń pè wọ́n ní ọba ọba jíbọ́lá tí í ṣe ọ̀tún balógun ìlú ìbàdàn wọ́n ní wọ́n ti sọ pé ẹni tí olùbàdàn kàn ara rẹ̀ kò yá olú ọba owólabí ọlákùlẹ̀yìn wọ́n láre ò yá ó jẹ́ni tó jẹ́ pé. Pe gbogbo ala lè rí wípé bàbá yìí ò òjò ń ṣògùn ogun wípé ara wọn ò yá òjòjò ń ṣògùn o ara ògùn ò le wọ́n ní gbogbo èèyàn ló lè rí bẹ́ẹ̀ wọ́n lájíbọ́lá tún sọ pé ó sọ eléyìí ní ọjọ́ Tuesday ìyẹn níjẹta nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé wọn tó wà ní Sanyo nílùú Ìbàdàn wọ́n ní wọ́n fi kún wípé ẹni tí olúbànà kàn yìí ara rẹ̀ kò yá kò sì yẹ kó jẹ́ pé a máa rọ̀ṣì irú ẹni yẹn pé ó yá ó yá ó yá kó tètè wá jọba ṣùgbọ́n gbà tí Rashidi Ládọjà ó sọ tiẹ̀ ó fún bàbá yìí lésì wípé ọ̀rọ̀ ọmọdé gbà lẹ́ lẹ́nu bàbá lélẹ̀ tó jẹ́ pé nígbà tí Rashidi Ládọjà ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó sọ pé ní Bódìjà nílé rẹ̀ ní Bódìjà wọn ló sọ pé ìwọ ọ̀rọ̀ ọmọdé gbà ló sọ lẹ́nu ìwà Jíbọ́lá ọ̀run tó sọ lẹ́nu kì í ṣe kò ń ṣe nǹkan mí ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọdé ni ẹ lákùlẹ́yìn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣọmọ ogún ọdún kì í ṣọgbọ̀n ọdún kì í ṣogójì ọdún kódà kì í ṣe àádọ́ta ṣùgbọ́n ọmọ ọgọ́rùn-ún ọgọ́rin ọdún òun náà ni bàbá ń ṣe ṣé àwa jẹ́ àwa máa rò pé ọmọ ọgọ́rin ọdún lè máa ṣe bí ọ̀dọ́kọ́ answering questions on what would be the next line of actions if Ajibola, who is to nominate Olakunleyin as Olubadan at the Olubadan council meeting on Friday, fails to do so. Ladoja said, Ajibola can constitute Ajibola can be substituted with another high chief next to him. Ajibola can be substituted to nominate Olubadan if he doesn't come to the meeting. I've already Later, a meeting on Friday because tomorrow is a public holiday which is today Thursday. If he doesn't come, he can be substituted is stressed. Niger News report the stool of Olubadan became vacant following the death of the 42nd Olubadan, Obalekan Balogun. And according to traditional rites, the next Olubadan is the Balogun of Ibadan ọba owólabí ọlákùlẹ̀yìn wọ́n wá sọ pé nígbàtí Rashidi Ládọjà ń dá àwọn akọ̀ròyìn lóhùn ìbéèrè wọ́n bi léèrè pé bàbá kí ni ó wá ṣẹlẹ̀ tí ọ̀tún Balógun Olúbàdàn tí wọ́n bá kọ̀ láti fi orúkọ ọlákùlẹ́yìn síta wípé òun ni ọba kan torí pé nínú òfin nínú òfin àti àṣà tó wà nílẹ̀ nílùú ìbàdàn ẹni tí wọ́n jọ wà ní line tọ́jọ jẹ́ ológun nísìn ọ̀túnba lógun ló kàn láti jọba ń sìn ṣùgbọ́n tó jẹ́ tó gbapò ọ̀tún lẹ́yìn ẹ̀ nígbà tí a ti sọ pé ọba kan ọlákùlẹ́yìn ẹni tó next sí ti ṣe ọ̀túnba lógun tuntun míì òun ló láǹfààní láti dárúkọ lákùnlẹ́yìn pé ẹni tó bá kàn rèé o tí gbogbo wọn sì fọwọ́ sí àwọn akọ̀ròyìn wá ń bi Rashidi Ládọjà wípé tí arákùnrin yìí ọ̀túnba lógun ìbá kọ̀ láti fi orúkọ lákùnlẹ́yìn síta wípé òun lọ́ọ́ bá kàn tàbí tí ò tiẹ̀ yọjú rárá Rashidi Ládọjà sọ pé a ẹlòmíì tó súnmọ́ tó jẹ́ òsì balógun a lè yan ìyẹn níjọ́ jímọ̀ kíyẹn kó kó wá sọ̀rọ̀ nítorí wípé èní Thursday jẹ́ public holiday ọ̀la jímọ̀ ni Rashidi Ládọjà ni wọ́n pe mítìnì sí gbogbo àwọn afọbajẹ kí wọ́n lè wá yan Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ọba fẹ́ni tó bá report that the stool of uh, okay wọ́n ní pé ìdààmú ṣàrántí wípé látìgbà tí ọba Lẹ́kàn Balógun ti wàjà òun ló ti jẹ́ pé àpèrè Olúbàdàn ó ti ṣí sílẹ̀ o ló ti ṣòfò tí ò ti sẹ́ nìkan lórí àpèrè yìí. The post Olúbàdàn Lajara speaks on health status of Ọba Olakunleye reveal what may happen next appears so wọ́n ní látìgbà náà ló ti jẹ́ pé wọ́n ń wo ta ni ọba kan kí n tó sọ tó tún ṣẹlẹ̀ next tí í ṣe kí n tó sọ tó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ now ohun tó ń ṣẹlẹ̀ rí tí mo dẹ̀ ń pe àwọn àfọ̀bàwà jẹ́ sí pé ẹ má kí òṣèlú bọ ọ̀rọ̀ yìí oníkálukú ń pààmù bí ẹni tó ń ta bàbá jẹ̀bú ni ó lọ̀rọ̀ jẹ́ nísìn àyà gbọ́n náà gbọ́n ni àyà tiro ògúngbè ń bẹ̀rẹ̀ ó lọ̀rọ̀ olúbànádà nísìn ẹni tó wà ní center of the discussion ìyẹn ni pé ẹni tó bá kàn ara bàbá yẹn ò yá according to bọ́n ṣe ń sọ tí wọn bá wá lè fi bàbá yẹn jọba òsín balógun ló ọba máa kàn ọ̀tún balógun tí ò bá lè bọ́ sórí àpèrè bóyá nítorí àìsàn àbí bóyá ọ̀rọ̀ já síbi tá a rò ọlọ́run ò ní jó rí bẹ́ẹ̀ tí wọn sì fi bàbá yẹn sórí àpèrè kọ́rọ̀ tó já síbi táàrò ọ̀túnba ọ̀sìn balógun ni wọ́n máa mú láti jẹ ọba ṣùgbọ́n tí wọ́n bá fi ọlákùlẹ̀yìn ìjọba lénìí bọ́rọ̀ bá tiẹ̀ rí bá ti ṣe rò lọ́la ó ti jọba láti ìdílé àwọn balógun ọ̀dọ̀ ọ̀túnba ọ̀tún ìlú ìbàdàn ó ní oyè máa kàn kì í ṣọ̀dọ̀ balógun mọ́ lélẹ̀ tó jẹ́ pé Rashidi Ládọjà ló bá máa kàn wọn ò ní wo pé ọba tó wà ń bẹ̀ ẹ kò lójújọba ìlọrùn yẹn ò kànyàn iná àṣọ tó ń bá ti jọba ọ̀dọ̀ àwọn ọ̀túnba dẹ̀ ló bá kàn Rashidi Ládọjà insist para bàbá yẹn ya torí bó ti dàgbà ni tára bàbá bá yá ta fojú rí parẹ̀ yá kí ló dé káwọn afọbajẹ́ forúkọ ẹ̀ síta kí wọ́n má jẹ́ káwọn ọmọ Ìbàdàn wà láìlọ́ba now Ọ̀tún Balógun ti tiẹ̀ òun náà roko sọ́dọ̀ ara tiẹ̀ torí wípé tí Ọlákùlẹ́yìn ò bá lè jọba tí ò tí ì dórí epo ọba rárá ọba yẹn sì dúró sọ́dọ̀ àwọn balógun kò tí ì ní kúrò lọ́dọ̀ àwọn balógun torí pé ẹni tó bá kàn kò jọba ẹni tó next sí ni wọ́n máa mú which is ẹni tó ṣẹ̀jọ̀ tó balógun. so àti ríbi tọ́rọ̀ yẹn wà ń ṣe oníkálukú ń roko sọ́dọ̀ ara tiẹ̀ ni ọ̀tún balógun prevent pé kí wọ́n má lọ fi bàbá táre òyá yìí kọ́ má lọ fi jọba kọ́ má lọ di pé ntáàrò tọ́lọ́hun ò ní jẹ́ láéláé kọ́ má lọ di pé nǹkan táàrò máa lọ ṣẹlẹ̀ ọba ti kúrò lọ́dọ̀ tòun nìyẹn ó ti bọ́ sọ́dọ̀ àwọn ọ̀tún balógun àwọn ọ̀tún ọba kò sí lọ́dọ̀ àwọn balógun mọ́ so rasidi Ládọjà ló máa jọba ìyẹn ló ń dùn ẹni tó jọ̀tún bá ń sìn ni ò ṣe fẹ́ kí wọ́n rush wípé ẹ má rush o ẹ fi bàbá ilẹ̀ jẹ́ ká tọ́jú ẹ̀ka rẹ̀ yá bọ̀tọ́ bá ti rush fi sórí àpèrè ó ti ba gbogbo ó ti ba gbogbo láì tiẹ̀ yẹn jẹ́ ó dẹ̀ tún dẹ̀yìn àtúnwá so gbogbo àwọn méjèèjì òṣèlú ni wọ́n jọ ń kìbọ̀ lọ́tún lọ́sìn oníkálukú ń roko sọ́dọ̀ ara ẹ̀ ṣùgbọ́n mo bi ọlọ́run ẹlẹ́dàá wípé kó bá wa fún bàbá ọlákùlẹ́yìn níwòsàn tó ga kí bàbá náà rí ẹ̀mí láti lórí àpèrè yẹn pẹ́pẹ́pẹ́ it's just eighty máa fọba kan ọba kan hàn wá sí láti nineteen ni bàbá yẹn ti jọba nineteen fifty bàbá wa síkírù adétọ̀nà nineteen ni bàbá ti jọba bàbá yìí ní gbogbo ilẹ̀ yorùbá bàbá yìí nìkan ló senior síkírù adétọ̀nà lórí oyè ba ń plé bàbá yẹn. gbọ̀n kẹta ọdún nineteen fifty eight ọmọ ọdún mẹ́rìndínlógún mo jẹ́ wáyà. ìsìn pẹ́lẹ́ mẹ́jẹsì ọba adégòkè egunjobi stephen aláfọ̀tì ìlú àfò mo kúrò àpè ní thirty first march nineteen fifty eight ní ìlú pé ẹ̀yìn ní àádọ́rin six years tí ìlú wà lóra pé ń fọlá wọlé òun níbẹ̀ lọ́lọ́ òṣèpára mi òṣèpára lọ ọmọ ọdún mẹ́rìndínlógún mo jẹ́ màá ti gbogbo àkèrè lẹ́yìn ilé ìwé primary wà ní ẹlẹ́ mọ́ra school ní ọ̀wọ̀ àti obìnrin ní ìlágbára kan tó ṣe ọlọ́run bá bẹ̀rẹ̀ ọlọ́run ló bá mi pọ́nbílé ká máa dúpẹ́ lọ lọ́run ni ẹ kò sálágbára kan bí o ṣe pé ẹni tó lọ́run bá fún mo dúpẹ́ lọ lọ́run púpọ̀ púpọ̀ púpọ̀ bí babaláwo bá jí bẹ́ẹ̀ kọ̀lẹ̀ bá jí láàárọ̀ ọlọ́run kọjú wà fún ó rí i pé ọlọ́run ló fún lágbára láti máa ṣe irúṣẹ́ yẹn tó lè máa fọ̀ràn àwọn aráyé akọ́dúpẹ́ lọ lọ́run ibikíbi tó bá tilẹ̀ wà bá ṣe babaláwo ni onífá ni ọlọ́pàá lẹ́nu gbogbo rẹ̀ akọ máa dúpọ̀ lọ́dọ̀ lọ́hùn pé òun ló mú ọmọ ṣe òun ló ràn wọ́n lọ́wọ́ àti pé ìgbàdàn ṣe ó bọ́ sí tó bá dà pé ó le jù àtọ àwọn tó nímọ̀ lọ ṣe báyìí ṣe ìwé adáwọ̀ dúró pé ọlọ́run ti fún wa ní òye rẹ̀ láti máa ṣe ṣàdá tó bá ti kéèpé wẹ́ á hàn wá lọ́nà ipò ọba ipò ẹlẹ́gẹ́ ni ẹnikẹ́ni tí o bá lè ṣe dáadáa kò wà ń bẹ̀ kí n tó jọba màá ń parọ́ dáadáa lórí fìlà pàpọ̀ lórí sí o bẹ́ẹ̀ nìkan bá bẹ̀rẹ̀ ṣubú lórí orí pápá àníkó wá sàn ewúrẹ́ ewúrẹ́ wo ni o kí ló dé tí mo fi lọ bẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ ká ṣe àbí pé à ń rìn di òru à ń rìn káàkiri gbòòrò àbí pé à ń lọ bùkà lọ jẹun àbí à lọ mú ọtí à gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o lọ́ba ọba tó bá ń ṣe bẹ́ẹ̀ ọba rẹ̀ wọlé pé àwọn àdìpáṣẹ́sì ó ń sá abẹ́bẹ́ ká rárá o gbọ́dọ̀ kí tó fẹ́ jẹun àlọ́ yẹun so ó gba tó ti gba pé máa jẹ ọba láti faramọ́ kan owó tí ìwúrí wa ní kún àwọn ọ̀dọ́ ìjọba ìjọba láti faramọ́ láì jẹ́ pé ọlọ́run yóò da ipò fún yẹn kò débẹ̀ o alómi tó lóun fẹ́ jọba ó kù dẹ́ kó débi oyè òun gbẹ̀mí ìgbà onígbàtọ̀ ẹni tó bá dúdà àpèrè kó tẹ̀ jẹ́jẹ́ kó ba lè rìn ní ìjìnà àwọn bàtúbà yẹn ń jẹ àwọn òdodo ń jọba ń sìn wọn kí ẹ jẹ wọn kí ẹ jẹ kí o bá rere jìnnà ojú òkun kò dáa àìníṣẹlẹrùn kò dáa ẹẹ n fẹ́ dogun n fẹ́ dogun n fẹ́ dogun ẹ rárá ọlọ́ ló fún yẹn tí ìlépa bá ti ń kọjá àyè wa mọ́tò bá ṣáájú. Mm ó ń bẹ̀ mí o ó ṣe mí tiẹ̀ nìkan ló fi wà ọ̀tà àwọn tó wà náà tó nà ká kí jẹ́jẹ́ ohunkóhun tí a fẹ́ dà tá a fẹ́ ṣe tọ́lọ́mà ti yọ̀ǹda rẹ̀ á wa bóyá lọ́lọ́ àbí kó pẹ́ díẹ̀ á wa. a lọ́wọ́ bàbá a lọ́wọ́ bàbá lórí ọ̀pẹ ṣe lórí ọ̀pẹ ṣe. ẹni tẹ́ rí yẹn àwọn ni kábíyèsí ìlú àfọ̀ ìyẹn ní ìmẹ̀kọ àfọ̀ local government tó bàbá tẹ̀ ń wò yẹn 1958 ni wọ́n ti jọba 82 years ni wọ́n wà yìí wọ́n dẹ̀ ti jọba for 66 years out of his 82 years at the age of 16 ni wọ́n jọba Síkírù Adétọ̀nà jọba at the age of 20 àwọn náà nísìnyí wọ́n ti wà ní bíi sixty something years táwọn náà ti jọba bóyá sixty four táwọn náà ti jọba tí mi bá ṣe so bọ́mọ etí tó bá jọba kó sì tó burú tán bá pé hundred years lórí àpèrè ìyẹn ni pé bàbá ọlákùlẹ̀yìn wọ́n sì lè jọba kí wọ́n lo twenty something years sí i tó bá wọn lọ́hùn so kéèyàn má rù kúrò wọn kára wọn ò yá lẹ́ni ò lè ní kára wọn má yá lọ́la ẹni tó wá jẹ́ gọ́fúnà Ọ̀yọ́ state lápapọ̀ àwọn náà jáde wọ́n jáde wọ́n sọ̀rọ̀ ṣe mọ̀ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ orí wọn náà ló máa padà dálé àwọn ni wọ́n máa pa àwọn àfọ̀bàjẹ́ láṣẹ ẹ̀ tí mọ́ mo yè wá gọ́fúnà wa náà sọ̀rọ̀ gọ́fúnà Ọ̀yọ́ state ẹ jẹ́ agbọ́n kan tó sọ. what i will say ni pé for those tó jẹ́ pé ibi tí disunity bá wà ó ní eh, àwọn máa ń fẹ́ dúró sí wọ́n ti ṣe nínú ìjọba rí and they mustn't take it to our traditional system we want unity. Uh, eh, uh, eh, but, uh, Uh, of course, we went out to uh, Morocco. Uh, I went to South Africa, went to Geneva, almost uh, uh, 10 days ní mo fi wà lórí uh, pé I travel káàkiri. When I came back, people were calling me, ah, okay, issue wa ní Ìbàdàn uh, traditional system. Issue wo ló wà ní Ìbàdàn traditional system? Ṣé ẹ ti uh, ẹ ṣe nomination yìí tẹ ti ẹ send the letter sí wa ẹ send letter sí wa so why eating the politics. one of the lesson Ramadan yìí is discipline our discipline body wa a fẹ́ jẹun but because eh, ìlànà tó lọ́n fi sílẹ̀ pé sometimes we must be able to discipline our body. No matter how uh, high it is, we must show discipline. Why are you overeating the. Um, uh, uh, uh, tẹ ẹ bá mú lẹ́tà lọ́dọ̀ mi I will take a decision. based on what is in the best interest of uh, our state and uh, uh, by the land. Ẹtí uh, ṣe uh, ni ẹtí ọ̀pá òyìnbó ọ̀gbẹ́gbẹ́. inṣàlá ìdọ̀lá. ẹ káàbọ̀ padà gómìnà sọ pé àwọn ń retí káwọn afọbajẹ́ fi kùn lukùn kí wọ́n foríkorí kí wọ́n yan lákùlẹ̀yìn tàbẹ́nikẹ́ni kí wọ́n yan orúkọ ẹ̀ wá tí wọ́n bá mú orúkọ kan wá fún àwọn àwọn àyẹ̀wò àwọn á sì tèkì àwọn á ṣe àpérò lé lórí kó tó di pé wọ́n gbà tàbí kí wọ́n má gbà fún orúkọ yẹn wọ́n láwọn àṣelé látàrí wípé n tó bá dáa fún ìlú ìbàdàn làwọn ò ṣe ṣùgbọ́n o àtúnwá dédé rí pé àwọn ẹbí olùbàdàn designate yẹn ni pé ẹni tí olùbàdàn kàn àwọn ẹbí ẹ̀ ti dá ọba Abímbọ́lá Àjíbọ́lá wọ́n ti dá lóhùn o ìyẹn ni pé ọ̀tún balógun ìlú ìbàdàn àwọn ẹbí ọlákùlẹyìn ti dá lóhùn wípé kóró gbá lẹ́nu ẹ bàbá yá panu ẹ mọ́ ta ló sọ fún ẹ pé bàbá wa aré ò yá ta ló sọ fún ẹ pé kò lè jọba ní tí bàbá Rashidi Ládọjà sọ yẹn gan ló correct bàbá wa wà sẹ́nà àti ara wọn yá o kókókó báyìí làrọ̀ ta lè bàbá lè gorí àpèrè dáadáa ẹ̀jẹ̀ á gbọ́ ohun táwọn ọmọ bàbá Owólabí Ọlákùlẹ̀yìn ẹ̀jẹ̀ á gbọ́ ohun táwọn ọmọ bàbá yẹn náà sọ Olúbàdàn Olakunlehin's family fight back after top kingmaker declared him unfit to ascend the throne. wọ́n ní ipò Olúbàdàn àwọn ẹbí Ọlákùlẹ́yìn wọ́n máa fìjà pẹ́ta o pẹ̀lú ẹni tó sọ wípé bàbá wọn ò yẹ lóyè nítorí pé ojoojó tó ń ṣògùn tara ògùn ò lè. The family of the Olúbàdàn designate Ọba Owólabí Ọlákùlẹ́yìn has kicked against the claims made by the Ọ̀tún Balogun of Ibadan land Oba Abimbola, Àjíbọ́lá regarding Ọlákùlẹ́yìn's fitness to ascend the throne wọ́n ní àwọn ẹbí ẹni tí Olúbàdàn kọ̀ o Ọba Owólabí Ọlákùlẹ́yìn wọ́n ní wọ́n mà ti bẹnu àtẹ́ lu bí bàbá kan Ọba eh, Abímbọ́lá bó ṣe sọ pé ara bàbá wọn ò yá nítorí ìdí èyí bàbá wọn ò yẹ ládé kò yẹ lẹ́ni tó yẹ kí wọ́n pè ní ọba adé òye orí rẹ̀ àwọn ọmọ ìlú àwọn ọmọ bàbá yìí wọ́n ti wá yarí o according to a family source who spoke to punch newspaper ọba Ajibola remarks are merely a ploy of fitness ọba Ajibola remarks are merely a ploy to benefit himself if Fọlákúlẹ́yìn is disqualified <laughs> wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ẹbí bí wọ́n ti ṣe bá punch newspaper sọ̀rọ̀ punch sọ fún wa pé àwọn ọmọ náà sọ pé ọba Ajíbọ́lá o ọ̀rọ̀ tó sọ yìí ó sọ fún àǹfààní ara tara ẹ̀ nìkan ni o nítorí pé ó ti mọ̀ pé tí wọ́n bá sọ pé bàbá àwọn ó ti jákulẹ̀ ó ti mọ̀ pé òun lọ́ba máa kàn the source speaking anonymously Emphasize that while Olakunleyin may be elderly, there is no legal barrier preventing him from becoming Olubadan. He urged Oba Ajibola to be patient and trust in God's timing. tó ìkan nínú àwọn ẹbí tó ní ẹ má dárúkọ mi o wọ́n ní yẹn wá sọ wípé ọ̀rọ̀ tí pé lóòótọ́ ló jẹ́ pé Ọlákùnlẹ́yìn dàgbà tó jẹ́ àgbàlagbà ni àmọ́ kò sí òfin kan o tó dé wípé bó ti dàgbà nì kò lè jẹ olùbàdàn wọ́n ní arákùnrin wa sọ fún ọba jíbọ́lá wípé bàbá ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí bàbá wa débẹ̀ ẹ sì nígbàgbọ́ nínú ọlọ́run wípé ọlọ́run lọ́ba tí ń pààyàn òun náà sì lọ́ba tó ń jiyàn o. there is no law that state that baba cannot become olùbàdàn wọ́n ní kò sí òfin kankan tó sọ pé Baba àwọn ò lè dolùbàdàn Baba is old lóòótọ́ bàbá ti dàgbà there is no doubt about that a lè fẹ̀yẹ̀ kù ni just as many of the kingmakers are also old gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin afọbajẹ náà bẹ́ẹ̀ ti ṣe dàgbà tẹ́ẹ̀ ti darúgbó the source said wọ́n wá sọ pé o what the Ọ̀tún Balógun is saying has no, has no basis wọ́n wá ní tọ́tún Balógun sọ yìí o kò fẹsẹ̀ múlẹ̀ rárá kò sí lẹ́rìí kankan nínú he knows he will be the direct beneficiary if Baba is disqualified ṣe rí pé tí mo sọ correct n tèmi rò pó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí wọ́n ní pé ọ̀túnba lógún ti mọ̀ wípé tí wọ́n bá sọ pé bàbá òun ò yẹ lẹ́ni tí ó yẹ lọ́ba o wọ́n ní ó ti mọ̀ pé òun gangan ni wọ́n máa mú ṣúọ́lì òun ní ipò kàn òun lọ́ba kàn láti mú wọ́n ní tìtorí ẹ̀ ló ṣe ń fẹnu àtẹ́lù wípé kí wọ́n lè sọ pé bàbá ò yẹ lẹ́ni ọba There is no reason to want someone ahead of you disqualified because you want to attain the position. Àwọn ọmọ bàbá ní kò sí ẹ̀rí kankan fún ẹ o láti fẹ́ kí wọ́n já bàbá àwọn kulẹ̀ nítorí wípé bàbá àwọn wà níwájú ẹ ó sì mọ̀ póun lọ bá kàn ó wá fẹ́ kí wọ́n já kulẹ̀ kí wọ́n sọ pé ó kùnà láti jọba pé kò tọ́ sí i nítorí pé ìwọ fẹ́ bọ́ sípò ọba. We should all learn to wait for our time God's time is the best àwọn ọmọ bàbá wa sọ pé gbogbo wa ní ká lọ kọ́ bí a ti ṣe ń dúró de àsìkò tiwa o nítorí pé àsìkò ọlọ́run gangan òun ló dára jù the statement from the Olakunleyin's family comes in response to Ọba Ajibola's comment on Tuesday where he expressed concerns about Olakunleyin's fitness for the role and suggested that he should focus on resting and recovering he went ahead to declare the seat vacant for now. <laughs> wọ́n wá ní ìjáde síta tí àwọn ẹbí ọlákùlẹ̀yìn òwò làbí jáde síta láti wá ṣe kóró gbá lẹ́nu rẹ̀ fún bàbá eh, fún bàbá àjíbọ́lá wọ́n ní kò kò yẹ̀ lórí wípé kíkójọ tí bàbá àjíbọ́lá kó àwọn oníròyìn jọ o láti sọ pé bàbá owó labí ọlákùlẹ̀yìn kò yẹ lẹ́ni ọba torí para rẹ̀ ò yá ńṣe ló yẹ kẹ́yìn ẹbí kẹ́ ẹ mójútó àti yá ara rẹ̀ o kọ́lọ́ lè tètè fún un ní àlàáfíà bó kàn ràn kẹ́ ẹ máa pè pé kó wá jọba wọ́n wá ní lẹ́yìn ẹ̀ ni bàbá Ajíbọ́lá ló wá sọ pé lọ́wọ́lọ́wọ́ yìí kò sẹ́nikẹ́ni tá a ti yàn sípò ọba nílùú Ìbàdàn <laughs> bẹ́yìn náà bá wò dáadáa ẹ rí wípé ntọ́tún sọ tósì náà ń sọ yìí ẹ rí pé láì ṣe àní-àní wọ́n ti sọ di politics bẹ́ẹ̀ ni wọ́n ti fi òṣèlú bọ̀ oníkálukú ń roko sọ́dọ̀ ara ẹ̀ tí bàbá yìí bá jọba bọ́lọ́ ń bá fún lẹ́mìí gígùn àtàláfíà ara àwọn méjèèjì pàápàá bàbá yìí wọ́n lè fi bàbá yìí sáyé mi ò ṣàdúrà kú fún kankan nínú wọn bá a ṣe dára bàbá òyà ara bàbá òyà bàbá lè débẹ̀ lénìí kó jẹ́ ká kokoko báyìí lára ọ̀tá lé o kó jòjò má ṣògùn mọ́ bàbá sì lè débẹ̀ lọ́la kó jẹ́ pé tò ń tààrò ṣẹlẹ̀ bákan méjì náà là ń bá lọ sójú ogun àmọ́ yóò sì wà nínú ìtàn fún àwọn ẹbí bàbá yìí wípé bàbá tiwa náà jẹ́ Olúbàdàn rí ohun táwọn ọmọ bàbá yìí jà fún tiwọn nìyẹn wípé tóyè bá kan bàbá wa ẹ má gbé kúò ní àdúgbò wa torí pé oyè ìbàdàn yàtọ̀ sí gbogbo oyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ní àwọn ilẹ̀ yorùbá míì bóyè bá kan bàbá bára bàbá ò bá yá bàbá lè fọmọ ẹ̀ lẹ̀ àmọ́ láéláé kìí ṣe nílùú ìbàdàn gbogbo ẹ̀ ó ti ní áíráàkì ó ti ní bó ti ṣe ń bọ̀ ládà ni tí wọ́n ń gùn ẹni tó wà lórí òkè ládà pátápátá ó ti mọ̀ pé ẹni tó súnmọ́ òun ní pátápátá tó gbé ẹsẹ̀ lé ibi tí ládà kan tó kù wà òun náà ni ó jẹ́ lẹ́yìn òun bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ń ṣe nílùú Ìbàdàn Àjíbọ́lá ti ń sọ̀rọ̀ tí ẹ̀ yé Rashidi Ládọjà tó ń sọ̀rọ̀ òun náà kú rí tí ẹ̀ náà yé gọ́fúnà Ọ̀yọ́ tóun náà ń sọ̀rọ̀ tí ẹ̀ náà kúkú yé àwọn ọmọ bàbá Owólabí Ọlákùlẹ̀yìn táwọn náà ń fohùn síta ṣe tí wọ́n yé wọn pẹ́jẹ́ ó jẹ́ kódà kó jẹ́ kó jọ̀la ni ó ṣe sẹ́mu kó ṣàwà nù tán wípé àwọn ọmọ ọba ìlú Ìbàdàn rèé bàbá tiwa náà joyè rí ẹ̀tọ́ wọn ni ẹ̀tọ́ wọn náà jà fún ṣebí ìdílé wọn ló kàn bàbá wọn ló kàn kò sí ní tó burú bíbẹ́ẹ̀mí bàbá wọn bá ti gbé tọ́lọ́ ti lè fún lẹ́mìí gígùn láti pé kó dé adé ìlú Ìbàdàn bá wà lórí bàbá Ọlákùlẹ́yìn ẹ má fi dùn ó ẹ̀yin ará Ìbàdàn ẹ̀yin afọbajẹ ìbàdàn ẹ fi bàbá ọlákùlẹ̀yìn lẹ̀ ẹjọ́ dórí àpèrè àwọn bàbá rẹ̀ ẹ orí ẹ̀ náà ló yàn án borí adébáwá wà lórí ẹ̀ ọlọ́run ó fún bàbá lálàáfíà mítìn tí wọ́n ṣe lọ́la òun náà ni wọ́n ti yàn ẹ wàá gbọ́ o wọ́n wá bi Rashidi Ládọjà wípé ní tí bàbá Ajíbọ́lá ń sọ yìí bó bá sì dúró lórí ẹ̀ torí pòun ló yẹ kó fẹnu ara ẹ̀ kéde bàbá Owólabí ọ̀làkùlẹ̀yìn lọ́la jímọ̀ yìí tí wọ́n máa ṣe ìpàdé bóun bá wá yarí tí ọlá tí Owólabí yarí torí pọ̀ ti mọ̀ pé bí wọ́n bá sọ pé ọlákùlẹ̀yìn ò yẹlẹ́ ní ọba òun ló kàn tí wọ́n ó mú bí bàbá náà bá wá kọ̀ tí ò wá sí ọ̀dùn lọ́la wá ṣe mítìn ní màpò ńkọ́ hmm. bàbá Ràṣídì Ládọjà ní àìwá ẹ̀ kò pa wá ládàánú kódà a mọ̀ pé kò wá torí pé ẹlòmíì a lè yàn kó yan ọba kó fẹnu ara ẹ̀ sọ pé ọlákùlẹ̀yìn lọ́ba kàn àbẹ́ ìwà rí nǹkan ṣe nílùú ìbàdàn kó ń mú èmi o ká máa gba ọ̀rọ̀ yìí bí ẹni tó gbàgbá ọtí ẹ wájẹ́ àsinmi ẹ̀dọ̀ ẹ̀yin afọbajẹ ìlú ìbàdàn ó ní gọ́fúnà ṣèyí mákindé fi sọ pé kí wọ́n má kí òṣèlú bọ̀ ọ̀rọ̀ àyànba àyànba àjọba àjọba nílùú ìbàdàn ó ti ń tòbọ̀ ó ti ń gúnrégé bọ̀ tẹ́lẹ̀ kò díjà lẹ́rìí kò rújú rí kí ló wá dé tó wá játọ̀ yìí ló máa wá rí báyìí kí ló ṣẹlẹ̀ ẹ fi ẹni ẹlẹ́ni ilẹ̀ jẹ òjọba òun ló kàn torí ẹ̀ yàn orí tẹ̀yìn náà bá yàn yìí tó ṣẹni máa jogún kò ní ṣàdúrà kó lógun pẹ́ láyé bẹ́ẹ̀ náà ló ṣe rí borí bá ti yan lákùnlẹ́yìn ẹ jẹ́ kó lákùnlẹ́yìn ó bọ́ sápèrè àwọn bàbá bàbá rẹ̀ ẹ má fẹ́ lẹ́yìn di wàhálà sílẹ̀ si nílẹ̀ yorùbá nítorí pé àìtí ní àti àìtí ìlàdí orí nílùú ìbàdàn ó túbọ̀ ń jẹ́ kọ́rọ̀ yorùbá mẹ́hẹ̀ ni o ẹ fi ọlákùlẹ̀yìn sílẹ̀ ẹ jẹ́ kó jọba ìlú ìbàdàn mo sì wá ṣe ládùúrà wípé bàbá nígbàkigbà tí wọ́n bá gbé adé lé yín lórí adé ò pẹ́ lórí bà tó pẹ́ lẹ́sẹ̀ o ìrùkẹ̀rẹ̀ ọba yóò ṣiṣẹ́ pẹ́ o lágbára ọlọ́run ẹ̀ ní kú ẹ̀ ní rùn ọlọ́run ẹlẹ́dàá òun ní pààyàn ní jíyàn àfòyín lálàáfíà ara tẹ́ fi tukọ̀ ìlú ìbàdàn àwọn míì náà wọ́n pẹ́pẹ́pẹ́ wọn gbogbogbò kan tó relé ogbó ẹ̀yìn náà pẹ́pẹ́pẹ́ ẹ̀bùn gbogbo kẹ́ tó relé ogbó bẹ́ẹ̀ bá hundred years sílẹ̀ ẹ̀ṣẹ̀ pé titú péré ni ẹ sì ní odindi eighteen years sí i bẹ́ẹ̀ bá fi eighteen years jọba lórí àpèrè ṣó pé tó burú jù ni <laughs> ẹ sọ fáwọn tó kù kí wọ́n là jókòó bí àṣà wa nílùú Òwu wọn ò gbà hùn bàbá no gree for anybody ó ní ọṣẹ́ o gbẹ̀yìn tí ẹ bá wá wò ó pé náà là dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ jẹ́ á sinmi ẹ̀dọ̀ ẹ jẹ́ á ṣe sùúrù àní kábàámọ̀ lẹ́ẹ̀kan sí i mo bá gbogbo ìlú ọsọ́lọ̀ gbogbo ìlú ìsọ̀lọ̀ mo bá wa kẹ́dùn mo sì kí gbogbo ọmọ Yorùbá wípé a kó ara fẹ́ra kù tí ọba wa ọsọ́lọ̀ tìlú ìsọ̀lọ̀ yorùbá àtúntì lùsù ọba kan nínú ọdún yìí nìkan ṣe mọye tó dà ó ti di mẹ́fà sí méje pàápàá ó dà pọ̀ bákan náà tó ti lọ before ọ̀sọ́lọ̀ tó tún lọ yìí tó ọlọ́run ó ṣọ́ gbogbo àwọn ọba wa o yóò sì bá wa fún wọn lẹ́mìí gígùn àwa tí wọ́n ń ṣọba lé lórí náà à ṣánkú lágbára olódò ọba òkè. Okay asalaamu alaikum èmi ni ọmọ yín mariam onígbín ìtaní fún yín ní food tá a ní lóríṣiríṣi èyí tó jẹ́ pé ẹ lè ní oríṣiríṣi oúnjẹ nínú carton tẹ̀lé fún àwọn èèyàn yín àwọn olólùfẹ́ yín àwọn òṣìṣẹ́ yín àwọn ọ̀gá yín àwọn ẹbí yín àwọn á ní lóríṣiríṣi bí ọ̀nà mẹ́rin a ní látòrí basic bundle tó ní gàrí ẹ̀wà ṣúgà àti iyọ̀ nìkan pẹ̀lú dàbínù tó tóbi dórí um, páàkì tó jẹ́ pé ó ní mílò ó ní spaghetti ó ní irú ó ní crayfish ó ní oríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́ tẹ̀lé fún àwọn èèyàn yín ní oṣù ramadana yìí láti mọ gbogbo nǹkan tí bọ́ndù yìí contain ẹ wo fúláyà wa tó wà lójú àfihàn yín ẹ máa rí i pé gbogbo àwọn bọ́ndù yìí ni wọ́n yàtọ̀ pẹ̀lú àwọn prices wọn àti wá ní èyí tó jẹ́ pé Um, ìkìdá gàrí ẹ̀wà àbí ìrẹsì òun lẹ́fẹ́ a lè bá yín pààkẹ́ sínú àpò bí a ṣe ṣe fún àwọn organizations wọ̀nyí kò dẹ̀ síbi tí a kì í send àwọn ilé lọ ní nàìjíríà ẹ lè pín fún tefsir ẹ lè gbé lọ sí mọ́ṣáláṣí a yín pín fún àwọn aláìní tí ẹ bá sí ní nàìjíríà kò sí bí a ṣe lè bá yín ṣe a lè ṣe sí five kg ten kg one kg àbí two kg bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ kàn sí wa lórí nọ́mbà tó ń hàn lójú àfihàn yín Ramadan kẹrin. ta àwẹ̀ ti wá àwẹ̀ ti lọ ọmọ mi Mariam Aláwìyé òun náà lẹ́ ń wò ní ojúwòran yìí pákéèjì tó ń ṣe yóò tí ì lọ o àwẹ̀ ló lọ ìtàn ṣe fáwẹ̀ ló lọ ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe àwọn pákéjì sí fáwọn èèyàn ẹ wo bí Nàìjíríà ṣe rí lẹ́nìí ó lè jẹ́ pé ẹ fẹ́ fi fúnyàn ní gift ẹ̀yin lè máa ṣe nǹkan ayọ̀ kódà ẹ lè ọ̀dà ẹ̀ láti ìlú òyìnbó àwọn kan àwọn ẹbí kan sì pè mí lánàá lánàá lé lórí wípé àwọn fẹ́ ra ẹ̀rù bá àwọn àwọn ọmọ ọmọ yẹn rí mi ra ah, ẹ̀ mọ́ ni ọmọ mi ni kò sí wàhálà mo garanti yín mo dẹ̀ rò pé ẹ̀yin tẹ̀ ń kówó fún tó ń sẹ́ǹdì nǹkan sí kò sí problem láti jọ ẹ̀ ìtí problem bá fẹ́ wà gan tó bá difficult fún láti send ó máa ń pè mí aṣọ fún mi so ó sì ń ṣe àwọn packaging yìí yàtọ̀ fún tàwẹ̀ tàwẹ̀ ti lọ so àwọn nǹkan tẹ̀ ń wò yìí wọ́n ń ṣe ráìsì lẹ́jọ̀ wọn lẹ́jọ̀ wọn wọ́n ń ṣe onípálí gíù tẹ́ bá fẹ́ kó wà nínú ẹ̀ ẹ fẹ́ fi ṣe souvenirs fáwọn èèyàn ẹ fẹ́ fáwọn èèyàn ní gift ẹ wo àwọn ẹ̀wà yẹn bọ́n ṣe bọ́n ṣe park ẹ̀ ẹ wo rice ẹ fẹ́ fi fáwọn èèyàn gift ni ẹ fẹ́ fáwọn èèyàn kódà gàárì wọ́n lè bá yín park ẹ dẹ̀ fi tọrẹ fáwọn tẹ́ fẹ́ ẹ lè ní káwọn náà bá yín fi tọrẹ kò sí wàhálà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni tó bá yẹ pé èmi fẹ́ ṣe nǹkan dáadáa fáwọn ọmọ Yorùbá ní Nàìjíríà o ó yá bàbá gbàgede ẹ twenty ẹ bá mi ha a lè ṣe bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan tẹ́ ẹ bá fẹ́ kó wà ńbẹ̀ àbí ẹ̀yin ṣe nǹkan ayọ̀ ìgbéyàwó ìkómọ ọjọ́ òbí àbí nǹkan dáadáa bẹ́ẹ̀ òkú wa náà tó ti dàgbà tó darúgbó gbogbo àwọn tá a máa ṣòkú wọn lágbára lọ́wọ́ máa dàgbà máa darúgbó ni bí nàìjíríà ṣe wà yìí ẹni bá há oúnjẹ níbi nǹkan rere tó há oúnjẹ tútù kódà gbogbo ayé ló máa máa pariwo ẹ̀ káàkiri bó bá jẹ́rú ẹ̀ lẹ́yìn fẹ́ ṣe ẹ̀yin ẹ pè nọ́mbà tẹ̀ ń wò lójú ìwòran wa yìí lágbára ọlọ́run tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán wa yìí pẹ̀lú ògo ọlọ́run ọba òun lẹ́ẹ̀ bá sọ̀rọ̀ direct bẹ́ẹ̀ bá rí bá sọ̀rọ̀ ẹ pè mí máa connect yín mọ́ bẹ́ẹ̀ ṣe lè bá sọ̀rọ̀ wọ́n máa ṣe irú pákéjì yìí àníṣẹ́ ọkọ àtìyàwó kan sì pè mí lánàá ìlú òyìnbó ni wọ́n fẹ́ ní kó gbé wá ẹ̀yin tẹ́ wá ń lo òyìnbó ó lè bá yín páàkì ẹ̀wà náà ẹ fẹ́ ráìsì ẹ fẹ́ wà ẹ fẹ́ gààrí ẹ fẹ́ kí wọ́n ó di dandan lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló máa bá yín ṣe ẹ pé nọ́mbà ẹ̀ tó wà lójú ìwòran yìí lágbára ọlọ́run ẹ ní kábàámọ̀ mo kí gbogbo mùsùlùmí tó ṣe parí rọ́mọ̀dà pé a ní ṣàbámọ̀ o àdẹ̀ní ṣe ní àṣemọ̀ lágbára ọlọ́run láyọ̀. èmi ni aláìlúwà ọba dókítà adédọ̀kun ọmọnìyí àṣọlá aróyin kẹ́yìn kínní